kí ló ní tó ọwọ́ sọ wá àyè tó fi rìn òwò. irú ọ̀rọ̀ wo nìyẹn má bàa sọ owó ẹ̀mú yóò láì kí. jésù kristi ẹ̀mí mímọ́ kéde kí ló láyìí. sista Esther ẹ jẹ ẹ má bínú ṣé mọ arábìnrin rí o ṣé mọ wọn ni. mi gbọ́dọ̀ sọ pé mi ò mọ̀ tí bá ní mi ò mọ̀ ìdàkejì ẹni mọ́tọ́ kẹ́hìndé àwọn òbejì tó bí lémi rèé o. jésù sí ẹjọ́. mo kiri yẹn sókè. mo ti pa sókè mo ti pa. àwọn eléyìí yọyọ bọ ọ ọ̀rọ̀ wọn kọ ọ̀rọ̀ wọn kọ. àǹtí ẹjọ́ ẹ má bínú ẹjọ́ ṣé àǹtí yín ni òfin ìlànà òtítọ́ hàn mí àbẹ́ ilẹ̀ tẹ̀lé. sista mary mo jẹ́ sista sista àwọn tó wà ń kàgbọ́n àwọn ọmọ kékeré tó wà ń kàgbọ́n sista sista ń fi ọ̀rọ̀ lọ́hùn bọ́ wọn ní gbogbo ìgbà. ṣé rí ìgbà míì ẹni tí ó bá súnmọ́ lọ́hùn gẹ́gẹ́ lọ́lọ́hùn máa ń dẹ́wò nínú ọmọ wòlíì kò ní í ṣe kámárì kan tí ọ̀yà wèrè nu wọn nínú ọmọ àfà ìkan máa mu. àwọn wo ló sin ilé yẹn wúlẹ̀ torí ọlọ. dájú ni dájú ni. ẹ bá ẹ bá yẹ mi wà àwọn ilé ọmọ mọ jẹ. má má payọ má payọ má payọ deliverance ló ní. deliverance ló ní. deliverance ló ní. àmì jẹ́.